tọ́ àtúndé <laughs> o àwọn ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àwọn àáfàá àáfàá lẹ́rí tó pè mí ní fídíò kọlù yìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé bá mi ṣíà ètò yìí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí mo máa play fídíò wọn fún yín so ẹ máa rí àwọn àáfàá tí ẹ ń tẹ̀lé àwọn tí ẹ gbójúlé tí ẹ ń pè ní àáfàá àáfàá lẹ́rí tó gbé olúgbohùn dání yìí tí èmi àti ẹ̀ jọ ṣe fídíò kọlù àáfàá ni ẹrí tí ó gbé olúgbòhùn dání mo máa play fídíò yẹn fún yín fídíò kọ lájọ ṣe ṣùgbọ́n wọn ò pé mò ń rìkọ́ọ̀dù àwọn tí wọ́n bá ń parọ́ fún yín pé kẹ má dìra kẹ má ṣe oògùn irọ́ ni wọ́n ń pa fún yín gbogbo àwọn àáfàá yìí ni wọ́n ní nǹkan lé àáfàá aláàjì lẹ́ ń wò yìí pẹ̀lú tó gbé dání olúgbòhùn nìyí ó gbé ajere jáde àkàrà bá gbogbo ẹ̀ ló gbé jáde it's a long video mo fẹ́ káwọn èèyàn wọlé díẹ̀ sí ni ẹ mi share ètò yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní pín mo fẹ́ kí àwọn èèyàn wọlé dáadáa sí ni if any afa is telling you má ṣe oògùn wọ́n ń tàn good afternoon ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí ẹ mi share fídíò yìí mo fẹ́ kí àwọn èèyàn rí dáadáa ẹ bá mi jẹ́ kí fídíò yìí go viral At hashtag gistlover ẹ hashtag gbogbo àwọn tẹ bá mọ̀ pé ẹ lè hashtag bí fídíò yìí ṣe máa ẹ hashtag ọba Solomon ẹ̀yin blogger ẹ pín mo máa ṣó ojú wọn fídíò ni mo máa play ẹ ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share this is what we are going through ní ọwọ́ àwọn tí wọ́n pera wọn ní àáfàá yìí wọn yìí ṣe àáfàá o they are just deceiving you ẹ bá mi share ètò yìí mo fẹ́ kí n rí bí abi ten thousand shares ẹ jẹ́ kí ayé rí i pé wọn ò kí ń ṣe àáfàá gbogbo wọn ni wọ́n ní nǹkan lé nígbà tí wọ́n mú ya tí wọ́n mú ta lọ lọ́hùn wọ́n láwọn mú nímú ẹlẹ́bọ nígbà tí wọ́n mú ya Ọ̀ṣun wọ́n láwọn mú ya Ọ̀ṣun wọn lẹ́lẹ́bọ ni wọ́n ń pe gbogbo yín lẹ́lẹ́bọ wọ́n ń tàn yín ni mo máa play fídíò yìí fún wọn fún yín ẹ bá mi máa share mẹ́kí fídíò yìí kó rìn gan ẹ bá mi share kó rìn gidi káwọn ọmọ Yorùbá mọ̀ wípé káwọn dira àwọn àáfàá yìí ń tàn yín ni ẹ wo ohun tó gbé dání mo máa play ẹ̀ fún yín o ẹ máa rí ohun tó gbé tá àwọn àfáà gbé dání leléyìí wọ́n wá ń parọ́ fún yín wọ́n ní ẹ má ṣoògùn wọ́n ní ẹ má dìra mo fẹ́ kérò kérò tó ń wo kinní kọ́kọ́kọ́ wọ three thousand ká máa wá pìlì ẹ̀ lọ wọ́n ní ẹ má dìra wọ́n ń parọ́ fún yín ni ọmọ ìyá mi wọ́n ń tàn ẹni àwọn àfáà ní ṣé ká bẹ̀rẹ̀ sí ní play bá wa hashtag wọn bá wa hashtag àwọn àfáà àwọn àfáà tó ń jẹ́ àwọn àfáà ẹ hashtag bàbá Muyideen Ajani Bello ẹ hashtag àfọ òkúta gidi ẹ hashtag àlìfùlání. Uh, ah, you say I am joking. I will, I will play the video for you. It's a video call. Ẹ hashtag àlìfùlání àfà àfà akéwùgbà góòdì. Ẹ hashtag gbogbo àwọn bloggers. Ẹ má yẹ kí wọ́n tàn yín ẹ má yẹ kí wọ́n tàn yín ó ní you lie ẹnìkan wọlé ó ní you lie too much i will play it's a video call àwọn àfa ẹlẹ́bọ ohun tó mú dání ẹ̀ mo máa plé ẹ̀ fún yín ẹ má ẹ bá mi ẹ bá yẹ kí ẹ ṣe fídíò yìí àwọn àfa ńlá ńlá ńlá ńlá ẹ aṣáàgì wọn ẹ aṣáàgì ọ̀kọlọmọ ẹ aṣáàgì Saheed Shittu tó bá ń parọ́ fún yín pé ẹlẹ́bọ ni ẹ jẹ́ kó yé wọn pé ẹlẹ́bọ ni wọ́n i will play it now i will play it a video call èmi àti wọn lájọ ṣe video call ohun tó ń gbé dání oògùn burúkú ni ṣùgbọ́n wọ́n bá Yorùbá wuyì ńlẹ́ torí ọmọ irúmọlẹ̀ lèmi ọmọ òòṣà ni mí wọ́n pè mí mo jẹ́ wọn wọ́n pè mí mo jẹ́ wọn wọ́n ní kí n bọ́ṣọ lọ́rùn kí n sínwín ẹ má gbọ́ ọ̀nà bóyá bọ́ṣọ ẹ lọ́rùn báyìí kó bọ́ síta èmi yorùbá wuyì yorùbá wuyì ni mí yorùbá wuyì ni mò ń jẹ́ àyàfi tí ẹ bá gba abẹ́ obìnrin tí obìnrin bá lóyún yín lókù ó pọ̀fọ̀ ó pàyàjọ́ ó pe gbogbo ẹ̀ ẹ jẹ́ àgbọ̀. àwọn àfáà yín lẹ́ ń wò yìí o àwọn àfáà yín lẹ ń wò yìí o èmi ló ń wò èmi ń wò ẹ àwọn àfáà yín lẹ ń wò yìí o àwọn àfáà yín lẹ ń wò yìí o àwọn àfáà yín lẹ ń wò yìí o àwọn àfáà yín rèé o àwọn àfáà tẹ̀ ń tẹ̀lé rèé o ẹ bá mi sí ẹ fídíò yìí ẹ àwọn àáfàá yín tẹ̀ ń tẹ̀lé ni ẹ tó ń gbé jáde tó fi ń pọfọ̀ tó fi ń kọ̀máǹdì mi ẹ tí àwọn ẹ bá mi sí ètò yìí ẹ kó rìn àwọn àáfàá kan ní ẹ má ṣoògùn ní ẹ tí wọ́n gbé jáde tí wọ́n fi ń kọ̀máǹdì Yorùbáwùyí play again àwọn àáfàá yín rèé o àwọn àáfàá yín ni o. ẹ̀yin àáfàá. Yorùbá wì. Èmi rẹ̀ ń wò èmi ń wò ẹ̀. ẹ̀ wọ́n gbé kámẹ́rà sí ìlú náà. Oògùn òṣì tẹ́lí fi yọta lọ́lọ́run nínú ohun Àwọn àáfàá yín rèé o, ẹ ti ráwọ̀ àáfàá yín. Má dira o, ikú pa ẹ́. Ṣé n tẹ́ ń lò lélẹ́yìí? Ogun rẹ̀ gbà kúkú, Yorùbá wì. Ogun rẹ̀ gbà kúkú, ó yá, ó yá. Àwọn àáfàá yín ni. Tẹ̀sùbáàlì wí nǹkan tó bẹ sáyẹ̀nsì, òun ó yẹ sọ̀rọ̀ àfáà àwọn àfáà yìí rèé o àṣẹ ní nǹkan kan àwọn àfáà àwọn àfáà yìí rèé o. jẹ́kárí ojú ẹ̀ kò mọ̀ kó gun wà jẹ́kárí lóògùn. àwọn àfáà yìí rèé o. ẹ pẹ̀lú olúgbòhùn. olúgbòhùn dà ṣe gbọ́ wọ́n ní àwọn fẹ́ kí n mọ̀ pé olúgbóhun tún wà they play they play jẹ́ kí àáfàá kan máa pa irọ́ tún ẹ̀ wípé kò sí oògùn jẹ́ kí àáfàá kan máa tàn ẹ́ wípé kò sí àkàràbá ẹ bá mi ṣí ètò yìí ẹ ṣí ẹ sáwọn platforms yín ẹ ṣí ẹ káàkiri gbogbo àwọn àáfàá yìí ni wọ́n ní àfọ̀ṣẹ burúkú nílé ẹ gbọ́ wọn pọ̀fọ̀pọ̀fọ̀ wọn ló yàtọ̀ ìbáwò yóò bọ́ aṣọ ẹ kó bọ́ síta mi ò ṣe kọ́ ní ṣò. hello. hello ẹ sọ̀rọ̀ o. no jẹ́ káwọn ayé kan àbá ṣì máa tún sọ̀rọ̀ jẹ́ káwọn ayé kan rí yín náà ni. ṣé ẹ gbọ́ wọn ó ti jó wọn wọ́n ti ń pè padà ẹ fẹ́ kú gbogbo ayé máa rí yín ẹ mọ. bẹ́ẹ̀ ni irọ́ ni gbójú ẹ̀ jáde tó bá bí ìyá ẹ̀ tí wọ́n bá bí aláìyá ẹ̀ gbójú ẹ̀ jáde ẹ̀ẹ́fẹ̀ kú mò ń bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ máa rí àṣírí wọn mò ń bọ̀ ó gùn o fídíò yẹn gùn o àwọn àǹfààní parọ́ fún yín ni o. ẹ mò ń bọ̀ ẹni sùúrù o <laughs> ẹni sùúrù ọmọ mẹ́ta náà ni o kẹ́lẹ̀ bá rí wọn dáadáa ta ló ń pè mí ẹ ló mà sa àjọ ń ṣètò ní sa o so àti rí pé ògùn lọ níwọ̀n ní ok à ń gbọ́ yín sà because ẹ máa bá wa ṣe ẹ bá wa gbé sórí social media dáadáa. mo máa gbé jáde dáadáa fún everybody ma everybody ma rí i have almost fifteen minutes different one wọ́n pọ̀ fọ̀ wọ́n ní kí n bọ́ ṣọlọ́run kí n bọ́ síta gbangba. ẹ yẹ kí n parí sóyìnbó a máa sọ̀rọ̀ létà sà. So if they are deceiving you tí wọ́n bá ń tàn ẹ́ pé kó má ṣe oògùn tí àwọn àǹfààní bá ń tàn yín pẹ̀kẹ́ máa wọ́n flag show yìí wọ́n flag show yìí torí ọlọ́ọ̀ ẹ bá mi máa tẹ love and like button ẹ bá mi máa share tí àwọn àǹfààní bá ń tàn yín pẹ̀kẹ́ máa ṣe oògùn wọ́n pa irọ́ fún yín ni oògùn gbọ́ oògùn ni mo sọ fún yín ó ń gbọ́ àkàràbá mo máa tún tún show fún yín òun lẹ̀ ń wò yìí wọ́n gbé ajẹrẹ jáde wọ́n pọ̀fọ̀ wọ́n ní yáyọ̀ bá wù yẹ́yà bó aṣọ lọ́rùn kó bọ́ síta gbangba ṣẹ́rí mo sọ fún yín pé wọn yìí ṣèyàn Ọlọ́run wọ́n flag ètò yìí máa play ẹgbẹ́ fún yín o wọ́n pọ̀pọ̀ títí wọ́n ní Yorùbá wòye yá bọ́ aṣọ lọ́rùn kó o bọ́ síta gbangba àfà ta ló ṣe fún ẹ àfà ta lẹni tó ṣe fún ẹ ta ló gún wọn fún ẹ tó nítọ̀bẹ̀ òṣòro àfà ọmọ ọ̀dọ̀ àwọn àgbàlagbà ni mí ọmọ ọ̀dọ̀ àwọn àgbàlagbà òní mí Emi lẹ́ ń gbé lẹ́ ń gbé àkàràbà lẹ́ ń gbé ah fún àá èmi ò lóògùn ṣùgbọ́n ẹni tó bá ti mọ àwọn àáfàá yìí ẹ bá mi sọ fún EFCC hashtag EFCC àáfàá tó kó àáfàá yìí ní kéwu á máa ta orí èèyàn tí àáfàá ọmọ kékeré yìí tó fi lè ní adúrò ògùn yìí lọ́wọ́ ńlé definitely afa to kọ ní kéwu á ní orí èèyàn nu kọ́ńbọ̀dù. Ah, ah. àáfàá tó ẹ ò ní ẹ kì í tún pílẹ̀ fún yín tóun fi lè níwèé eléyìí lọ́wọ́ tí òun fi lè níwèé eléyìí ní ọwọ́ àáfàá ẹ̀ àáfàá tó kọ ní kéwu máa ní orí èèyàn nulẹ̀ ẹ jẹ́ kí n pílẹ̀ fún yín lẹ́ẹ̀kan sí ó yẹ ẹ̀wọ̀ ẹ jẹ́ ká tó tó wò máì tí play onísùúrù ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share àwọn EFCC àwọn DSS wọ́n gbọ́dọ̀ wá àwọn àáfàá tó kọ wọn ní kéwu ẹ wá èmi lẹ pọfọ pẹ̀lú ẹ̀ àáfàá ta ló ṣe fún yín ta lẹni tó ṣe fún yín àti DSS o àti EFCC o àáfàá tó kọ́ wọn ní kéwú ó mọ̀ máa takò ó mọ̀ máa tagbáná àáfàá tó kọ́ àwọn wèrè yìí ní kéwú á máa kó ìbọn pamọ́ EFCC and DSS hashtag Nigerian police hashtag Nigerian police mo sọ fún yín mo sọ fún yín èmi lẹ́yìn ló nǹkan wá bá Ògún ló máa pa yín Ògún alálẹ̀lẹ̀ Yorùbá ẹ̀ ní jèrè èmi lẹ́nu nǹkan fún Yorùbá wuyì èmi tó pé mo wà America, bí tó pé mo wà l'Amẹ́ríkà ìṣẹ̀ṣe lagba o ìṣẹ̀ṣe lágbá ìṣẹ̀ṣe lágbá o ìṣẹ̀ṣe lágbá ẹ fún kí n mọ́jọ́ kó yo. yọ èdìdì kó o ní dì kó di bàrà wọ́n ní yorùbá wuyì á bọ́ aṣọ ọ̀pọ̀ fọ̀ títí yorùbá wuyì á bọ́ aṣọ ọlọ́run kò wù ọ̀tá lọ èmi yorùbá wuyì ayé là gbé abẹ̀ni tí yẹn á ta ẹ jẹ ẹ wá wò ẹ ká play fún yín. àwọn àfáà yín nìyẹn o àwọn àfáà yín nì. ẹ̀yin àfáà èmi rẹ̀ wò èmi wò ẹ̀. ìbọn ẹ̀ wọ́n gbé kámẹ́rà sórí náà gbogbo òṣì tẹ́lí dẹ̀ lè fi yọta lọ́lọ́run nínú ibi tó wà láti jọ. àwọn àáfàá yìí rèé o. àáfàá. ọmọ kéwu. ṣé n tà ń lò lélẹ̀. ọmọ kéwu yìí gbogbo rẹ gbà kúùkù yorùbá wì. ẹ ẹ̀rọ rẹ gbà kúùkù ó yá ó yá ó yá tẹ̀sùbáàlì wí nǹkan ká bẹ sáyẹ̀nsì òun yàmà. ó yẹ sọ̀rọ̀ àfáà orí yín ṣe rí táàfù. àṣẹ ẹ̀ ní nǹkan kan àṣẹ ẹ̀ lóògùn. ṣe rí táàfù àyín gbé dání ẹ̀yin tí wọ́n ń tàn yín kẹ́ máa ṣoògùn má dira òyìn kú pa ẹ́ ẹ̀yin tí wọ́n ń sọ fún kẹ́ máa ṣe oògùn ṣe rí ohun tí àáfàá yín gbé dání ẹ̀yin tí wọ́n ń sọ fún yín pé kẹ́ máa ṣe oògùn ṣe rí aṣọ pupa pẹ̀lú ìwo tí àáfàá yín gbé dání gbogbo ẹ̀yin tí wọ́n ní ẹ má ṣe oògùn ṣe bẹ́ẹ̀ rí táwọn àáfàá yín gbé dání ṣe bẹ́ẹ̀ rólúgbohùn ẹ ṣí ẹ fídíò yìí kó lọ fà ẹ jẹ́ kí gist lover gbé ẹ ṣí ẹ fídíò yìí ẹ jẹ́ kó go viral gbogbo ẹ̀yin tí wọ́n parọ́ fún ẹ jẹ́ kí ọba Solomon gbé gbogbo àwọn wuyẹ gist whisperer ẹ hashtag everybody àwọn tó ń parọ́ fún yín lélẹ́yìn religion religion of wàhálà. ẹ bá mi sọ fún ẹ bá mi sọ fáwọn àáfàá yín tó bá dọ̀la akọ̀la tó bá tún dọ̀la akọ̀la tó bá tún dọ̀la akọ̀la àwọn àáfàá tó ń parọ́ fún yín ni oògùn ṣíṣe ò dára ṣíríkù ni ẹ ti dé kíní kan lájùmọ̀kẹ́ ṣàyídì irọ́ ni o ẹ má bìlífù ẹ má bìlífù kí lorúkọ ẹ ọlájùmọ̀kẹ́ o ṣàyídì àwọn náà lóògùn lé òun náà ní òògùn lé eléyìí condemn ta lọ́lọ́run ó dẹ̀ fi olúgbòhùn bá èmi sọ̀rọ̀ they are not good people they are not good people ẹ máa gbọ́ lọ àwọn àáfàá tán ẹ máa ṣoògùn lélẹ̀. ẹ wà wọn àáfàá ẹ wà wọn àáfàá yín. tẹ̀sùbáàní ó èmi rẹ̀ ń wò èmi ń wò ẹ̀. ìwà ẹ̀ wọ́n tẹ́ kámẹ́rà sójú náà. Ah, ah. gbogbo òsì tẹ́lí tẹ̀lé fi yọta lọ́lọ́run nínú ibi tó wà láti jọ yìí ẹlẹ́gàn ẹlẹ́gàn àfà àfà ọmọ kéwú. ṣé tẹ́ ń lò lélẹ́yìí. ọmọ kéwú yìí ogun rẹ gbà kúùkù yorùbá wuyì. ẹ èrò rẹ gbà kúùkù àfà ní yorùbá wuyì òbò rẹ gbà kúùkù àfà lẹ́nu àfà lẹ ti gbọ́ yẹn o àbájọ tí ànábì ṣe fẹ́ àyíṣà lọ́mọ ọdún mẹ́fà àbájọ hmm. tí mohammed tó ṣe fẹ́ àyíṣà ní ọmọ ọdún mẹ́fà kí ni mo sọ fún yín pẹ́lẹ́bí kò nu ìsìlámù òbò yìí ni wọ́n fẹ́ràn kan wọ́n fẹ́ràn òbò bíi àáfàá àáfàá yín ló gbé olúgbòhùn dání wọ́n fẹ́ràn òbò àbájọ ànábì fẹ́ àyíṣà lọ́mọ ọdún mẹ́fà abájọ tí bá ń sọ̀rọ̀ fún yín mo ní ẹ máa bìlíìfù nǹkan tí mo bá sọ fún yín ẹ bá mi ẹ mi share ètò yìí kí àwọn ọmọ yorùbá jí lójú oorun kó má sùn mo sì máa post ẹ̀ fúlì kí àwọn ọmọ yorùbá kí wọ́n jí lójú oorun kó má sùn àwọn àáfàá yín náà gbé olúgbòhùn dání àkàràbà àtàfọ̀ṣẹ kódà wọ́n gbé ajere jáde àáfàá ń da ògógóró sí ẹnu báyìí ó mu ògógóró ó fi ògógóró fi ògógóró sí ẹnu kó tó máa pọ̀fọ̀ Afa, àwọn Afa, yìí lẹ̀ ń wò yìí sọ̀rọ̀. ó yá tẹ̀sùbáàlì wí nǹkan tó bẹ sáyẹ̀nsì ònyàmà. ó yẹ sọ̀rọ̀ Afa, orí yìí. àwọn náà sọ̀rọ̀ náà ṣe wọ́n ló gbóhùn. àṣẹ ẹ̀ ní nǹkan kan àṣẹ ẹ̀ lóògùn. òní jẹ́ ká rí ojú ẹ̀ kó mọ̀ kó gun wà jẹ́ ká rí ojú ẹ̀. àṣẹ ẹ̀ lóògùn jẹ́ rí ojú ẹ̀ kó mọ̀ kó gun wà. Ah, ẹ lọ́lọ́run pẹ̀lú ọlọ́pàá olúgbòhùn náà àwọn àwọn àjẹkí parí pẹ̀lú ajẹ́kọ̀ọ́ mọ̀ pé olúgbòhùn tún wà ní. àjẹkọ̀ọ́ sọ pé ètò ìgbà. ó yá àáfà I am showing my face now mo ti rẹ́dì fún yín ó yá aṣọ ojú ẹ̀ ó yá aṣọ ojú ẹ̀ mo ti rẹ́dì ẹ̀ báyìí. ìwọ náà sọ ojú ti. èmi Emi, ń wò yìí this is me here Emi, ni Emi, lẹ lẹ mo ti ṣe ká Emi, lẹ ń wò yìí èmi ló ń wò mo ti lọ pẹ̀lú ẹ̀. ṣé ti gbọ́ yorùbá wuyì ẹ̀mẹ́ta ni mo fẹ́ pè ẹ́ o ó ti fẹ́ pè yorùbá wuyì nísìnyí o ó yẹ ẹ lísì kẹ gbọ́ àáfà ẹ wá ìpẹ́ lómi wa ló sùn kò jí torí wọ́n ti parọ́ fún yín wọ́n ní ẹ má ṣoògùn tí ò bá wá sí ọlọ́run elédùmarè lẹ́yìn mi tí ò bá sí àwọn alálẹ̀ ilẹ̀ yorùbá ní ẹ̀yìn mi tí ò bá sí gbogbo irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá ní ẹ̀yìn mi tí ò bá sí pé èmi kọ̀ mi ò gọ̀ wọ́n wá ní ọ̀tá Yorùbá wuyì sùn kò jí àbí kán ní ọ̀tá ẹ̀rìn lọ ẹ máa wá ní kí ló sọ ọmọbìnrin yẹn ẹgbọ́n Yorùbá wuyì ẹ̀mẹ́ta ni mo fẹ́ pè ẹ́ o àwọn àáfàá <laughs> àáfàá kódà wọ́n ti sẹ́ndì màá sọ fún yín ẹ̀ẹ́rì wọ́n sẹ́ndì màá ṣe pẹ̀lú kínní gbogbo ẹ̀ tó bá jẹ́ fáǹsì mi ohun tí àáfàá sẹ́ndì sí mi pẹ̀lú nọ́mbà ẹ̀ mo máa sẹ́ndì ẹ̀ sí yín Facebook ẹ̀ ní jẹ́ ká ṣó ẹ̀ ní wọ́n sẹ́ndì òbò àtọyàn sí mi pẹ̀lú nọ́mbà wọn ni o wọ́n sẹ́ndì òbò àti ọyàn sí mi mo sọ fún yín ìwọ tó ṣe ní kíyàwó ẹ̀ máa lọ sí àsàlátù wọ́n máa fẹ́ dóyàwó ẹ̀ pa wọ́n máa fẹ́ ṣe kí ni wọ́n á fẹ́ bà tìyàwó ẹ̀ jẹ́ mọ́sí ẹ̀yìn tíyàwó yìí lọ sàsàlátù àwọn àáfàá ń dóyàwó yín mọ́sí ẹ bá mi ṣẹ́ ètò yìí mọ́sí ẹ̀yìn tí àwọn ìyàwó yìí lọ sàsàlátù àwọn àáfàá ń dóyàwó yín àwọn àáfàá tí wọ́n ti ṣe oògùn tajà fún ìyàwó yín wọ́n ń dó ìyàwó yín wọ́n sẹ́ǹdì òbò àti ọyàn sí mi ẹ yẹ kí n kí n save ẹ̀ kan tó delete ẹ̀ yes mo ti save ẹ̀ tó má ti máa delete ẹ̀ mo ti save ẹ̀ wọ́n send òbò àti ọyàn sí mi àwọn àáfàá àáfàá ojú wọn lẹ̀ ń wò yìí ojú àwọn àáfàá lẹ̀ ń wò yìí ẹ máa gbọ́dọ̀ jù bá wùyẹ mẹ́ta mo fẹ́ pè ẹ́ o tá bá pè kúkú ní pópó alàyè ló máa ń dáhùn o. ó yá sọ ojú ẹ mo ti rẹ́dí ẹ báyìí. ọ mi ti ṣe. ìwọ náà sọ ojú ti. èmi lẹ ń wò yìí this is me here èmi ni èmi lele mo ti ṣe ah, ta èmi ló ń wò yìí èmi ló ń mo ti dá pẹ̀lú ẹ̀ olórí ibú ni yín ni èmi lẹ ojú mi lẹ ń wò yìí. mi Simon ẹ káàbọ̀. ó yá ṣó. wọn So sọ so jà sọ ìlú ẹ. ebe mi lẹ ń wò yìí olórí ibú ni yín ni. bẹ́ẹ̀ni ẹ náà ni o máa ń gbẹ pé ìjọba ìdájọ́ ni o já tó yẹ ní kọjá ń tọ̀ yẹn. yorùbá wí pé kò bọ́sùkò tó ẹ. ilé ẹ̀ ló dáńtọ̀ yẹn ó lò mọ̀ ọ́ sọ yẹn wọ́n dẹ̀ máa tẹ́tẹ́ tẹ́tẹ́ lọ ó ti bá lọ kò já ń tọ́ kò já ń tọ́ nǹkan ń ṣiyẹ́. àáfàá yín lẹ́ni tó mu ògógóró yẹn àáfàá yín tó ń tọ̀ yín lẹ́ni tó ń bu ògógóró sí ẹnu tó ń fi nǹkan jọlẹ̀ yorùbá wù yóò yá bọ́ṣọ̀kòtò ẹ̀ èmi ẹmu ẹmu ẹkì ṣẹran bí òrẹ wá ni ṣé ẹran bí òrẹ àáfàá yìí lẹni tó ń fi kan jan lẹ yẹn tó bu ògógóró sẹ́nu pẹ̀lú àfọ̀ṣẹ lọ́wọ́ yorùbá wòye yá bọ́ ṣòkòtò ẹ kó máa rìn ní òhò ta ló ṣe fún yín ta lẹ tó ṣiṣẹ́ yẹn fún yín ta lẹ tó ṣe iṣẹ́ yẹn ta ló ṣe fún yín yẹ ẹ sì ṣe mọ́ọ̀vì ẹ ni kí ni mo sọ fún yín ẹ ń ṣe àwàdà ni mo wá sọ fún yín ní èní don't call me for now mo sọ fún yín lẹ́ni mo sọ̀rọ̀ sínú ayé yín ní agbára ọlọ́run ọba ní àṣẹ alálẹ̀ ilẹ̀ yorùbá ní gbogbo ohun tọ́lọ́run ọba ń jẹ tẹ́nìkan ò bá jẹ́ tọ́lọ́run ọba ń jẹ tẹ́nìkan ò jẹ́ tí elédùnmarè alálẹ̀ yorùbá ń jẹ tẹ́nìkan kò ní jẹ́ láéláé ẹ yẹ kí n ṣó ojú gbogbo wọn fún yín àwọn mẹ́ta ni mo máa ṣe ṣó ẹ ní fún fídíò tó fóònù tí mò ń lò yìí fóònù pẹkúpẹkú mi ni mò ń lò mo máa sì show ẹ̀ fún yín ẹ máa rí gbogbo wọn dáadáa wọ́n act movie ni movie náà act yorùbá wuyì kọ́nà lè bá sọ kì í ṣe yorùbá wuyì ẹ wá share fídíò yìí ẹ share fídíò yìí dáadáa torí tí yín nìkan kọ́ torí àwọn èèyàn yín tẹ́ ẹ bá mọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bá àwọn àǹfààní ẹ jẹ́ kí àwọn èèyàn yín sún fún wọn torí tí àfábá lè ní irú kankan báyìí nílé tó lè fi sọ pé yorùbá wù yóò yà bọ́ aṣọ kó rin òwò lọ gbogbo ẹ̀yin tí ìyàwó yín ń ṣàṣàlátù lọ́dọ̀ wọn wọ́n fi àfọ̀ṣẹ bá àwọn ìyàwó yín sùn wọ́n already share god bless you ẹ bá mi share bí i ten times àwọn àáfàá tí ẹ̀yin tí ìyàwó yín lọ àṣàlátù wọ́n fi àfọ̀ṣẹ bá àwọn ìyàwó yín sùn ògún gbọ́ ninety percent obìnrin tó lọ àsàlátù làfáàndó ninety percent obìnrin tó lọ sí ni àáfàá ń bá sùn ẹ má ẹ̀kún wọn tàn yìí ìwọ tíyàwó ẹ̀ lọ sàsàlátù òṣòbò ló fò ni ìyàwó ẹ̀ lè máa mọ̀ wọ́n fi àfọ̀ṣẹ bá àwọn ìyàwó yìí sùn wọ́n fi àfọ̀ṣẹ gba owó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó wọ́n ti pé mo wà nílùú òyìnbó so wọ́n bìlì pé àwọn lè pàṣẹ fún mi Yorùbáwùyí ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ o àáfàá lẹni tó ń bu ògógóró sẹ́nu yẹn ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ o ẹ̀mẹ́ta ni mo pè ẹ́ o ó yá bọ́ ṣòkòtò kó bọ́ síta gbangba èmi Àbẹ̀ní Ayélàgbé <laughs> alẹ́lẹ̀ Yorùbá mú yín bẹ́ẹ̀ ni ìyá mi God bless you ninety percent if your wife is still going to asalatu wàhálà ìtàlá àjẹkù òbò ló ń jẹ àdókù àáfàá ló ń dọ́nu lé ẹ tí ìyàwó ẹ bá ti lọ àsàlátù ẹ bá mi máa tẹlọ́bà láìpẹ̀tẹ̀ ẹ bá mi máa ṣí àì tí ìyàwó ẹ bá ti lọ sí àsàlátù ọ̀bọ̀ àdókù àfa lòndó wọn á ti dóyàwó yín lásàlátù pẹ̀lú àfọ̀ṣẹ burúkú wọn á ti dó àwọn wọn ti dó obìnrin míì wọn ti dó obìnrin míì wúǹbù ẹ ti yẹ òun lọkùnrin náà máa dó ìyàwó ẹ tó bá ń dó ìyàwó ẹ lọ́wọ́ òbò yẹn máa ṣe pàṣàpàṣàpàṣàpàṣà àáfà àti fi káyà máa ń ta dóyàwó yín ni ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ ọ̀fọ̀ wọn ẹ máa gbọ́ ọ̀fọ̀ wọn àfọ ẹ bá mi hashtag EFCC Nigerian Police táwọn ọmọ kékèké ìfi lè ní àfọ̀ṣẹ báyìí nílé àfọ àtọkọ wọn ní kéwú á ní orí èèyàn nínú kọ́ńbọ̀dù ẹ má yẹ kó lọ mọ́ àbẹ ìyàwó yín làṣà láti every Sunday wọ́n ti dóyàwó yín pa wọ́n ti dó ìyàwó yín pa tí ìyàwó yín máa lọ sàṣàlátù wọ́n ti dó ìyàwó yín tó ti tẹ̀ ẹ má kí ìyàwó yín làṣàlátù mọ́ ẹ máa gbọ́. ẹgbẹ́ mi lẹ́ ń wò yìí olórí ibú ni yìí ni. ṣẹgbọn bọ́ṣọ̀kòtò wọ́n ní kẹ́mi bọ́ṣọ̀kòtò kí n bọ́ṣọ̀kòtò ṣẹ́ ń gbọ́ yorùbá wì mo ní kò bọ́ṣọ̀kòtò ẹ. You said EFCC has nothing to do with this issue, EFCC has something to do. EFCC should put their eyes on àfa tó káwọn people yìí níṣẹ́. Tí àwọn ọmọ kékèké àfa ìbálẹ̀ new onígbòhùn ńlé, Yorùbá wùyí mo pè é, ó yá bọ́ ṣòkòtò ẹ̀ kó rìn jáde lọ. Definitely, àfa tó kọ́ wọn ní kéwú, ó máa new ring èèyàn nǹkan bọ̀dù. DSS, oh ó gbọ́dọ̀ gbé ojú sórí àfa tó kọ́ wọn ní kéwú. EFCC níṣẹ́ to máa ṣe because criminal kọ́lẹ́hùn um, kíníkan criminal commission you want àáfà tó kọ́ wọn ní kéwú máa ní orí èèyàn nínú kọ́ńbọ́ọ̀dù ẹlọ́kọ́ kalẹ̀ tí àwọn ọmọ kéékèèké bá fi lè ní tán gbé jáde àáfà tó kọ́ wọn ní kéwú ó máa ní orí èèyàn nulẹ̀ EFCC àáfà tó kọ́ wọn ní kéwú a máa gbá a máa ṣe agbóde ìgbà àwọn tí wọ́n ń gbé gbaná ni I am right God bless you a máa ṣe agbóde ìgbà Ab Abdul Nasir bóyá àgọ̀ lóyè lórúkọ ẹ ó dẹ̀ gọ̀ náà ni ó ní please tell me ìyá yìí it's you too who is looking for what is not lost everywhere tí ènìyàn bá ń wá ìwàkuwà ó máa rí ìríkùrì Abdul Nasir àbí Mọ́sírù àgọ̀ lóyè lórúkọ ẹ torí pé ẹ̀ṣẹ̀ wọlé ni orúkọ ẹ ló ń rẹ̀ lọ wo láti bẹ̀rẹ̀ ilẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ lamẹ́ríkà ni fóònù mi ring mo jí ni mo píkì fóònù mi àìṣẹ̀ jí ni lamẹ́ríkà àáfà òní lọ́wọ́ láti bẹ̀rẹ̀ àbùdùnà sírù lọ́wọ́ láti jẹ́ ṣe fún ẹ àwa ṣẹ̀ṣẹ̀ jí ni ní amẹ́ríkà sórí nísù ẹ kàtàlẹ́fà àbùdùnà sírù ẹ̀ṣẹ̀ jí ni àwọn àáfà àwa ẹ̀ṣẹ̀ jí ni fóònù mi rìngì mo píkì fóònù mi mi ò mọ̀ wọ́n rí from Adam ni wọ́n pẹ́ pẹ́ ṣògùn lọ́wọ́ wọn ni wọ́n ní ni wọ́n pè mí Yorùbá wuyì ẹ ká play fún Abdul Nasir mi fẹ́ bú ẹ mo fẹ́ kó wo dáadáa Abdul Nasir a ehun Alhaji Ọ̀jájá authority Alhaji Ọ̀jájá authority tẹ́ ń wò yẹn ara wọn ni o ara wọn ni <laughs> mo ní fọ́tò ẹ̀ níbi bíi mo ní fọ́tò ẹ̀ níbi bíi Abdul Nasir ó yá listing kó gbọ́ mo ẹ̀ṣẹ̀ jí orójú mi àìṣẹ̀ jí bíbí ni wàá rí pé bọ́yẹ sọ̀rọ̀ Yorùbá wuyì bọ́sọ̀kòtò ẹ kó rìn jáde lọ. I have the full video. I have the full video. Àfà àfà ló gbé ògógóró ló mu ògógóró. Authority ò bá delete number ẹ. I have I have everything your number your phone your photo I have everything with me. Mo sọ fún pé mo smart jù yín lọ. Abdulnasir ó yà gbọ́ tó ó ẹ̀ṣẹ̀ dé ni. Sọ jẹ́ kí n play ẹ̀ fún ẹ. Tùbá ni ẹ̀yin àfa. èmi rẹ̀ ń wò èmi ń wò ẹ̀. ìwọ ìwọ gbé kámẹ́rọ̀sì mú náà oògùn ah, ah. òsì tẹ́lí tẹ̀lé fi yọta lọ́lọ́run nínú ibi tó wà láti jọ yìí ẹlẹ́gùn ẹlẹ́gùn. àfa. Abdulnasiru ṣe bó ti wá rí i pé torí ta lọ lọ́hùn ni àfa ṣe gbé àkàràbà jáde Abdulnasiru ṣe o ti wá rí sí pé torí ta lọ lọ́hùn ni wọ́n ṣe gbé olúgbòhùn jáde ẹ bá mi aṣáàgì àfọ òkúta gidi wípé ṣáwọn náà wọn ń ṣẹ òkúta gidi ṣé ilẹ̀ wọn wọn ń ṣẹ àbálì fúlàní ló wọn wọn ń ṣẹ àwọn tẹ́ ń wò yìí ìsílẹ̀ kan jọ máa fọ òkúta gidi tàbí kí wọ́n jẹ́ ọmọ àlùfùlání àwọn tẹ́ ń wò yìí tàbí kí wọ́n jẹ́ ọmọ lágbàájì làbíbù lágbàájì ṣó o ti wá rí pé torí ọ̀rọ̀ ta lọ ni wọ́n ṣe gbé àkàrà bá jáde òní torí ọ̀rọ̀ ta lọ lọ́hùn torí pé à ń sọ̀rọ̀ ta lọ lọ́hùn tẹ́ ẹ mú ni wọ́n ṣe gbé eléyìí jáde wọ́n wá sọ fún yín pé ta lọ lọ́hùn ẹlẹ́bọ Abdulnasiru ṣèbó o ti gbọ́ mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ wọlé ni ẹ bá mi hashtag Habeeb Lágbàjì ẹ hashtag òkúta gidi ẹ hashtag àlìfùlání ẹ láwọn ọmọ wọn jíṣẹ́ o àwọn ọmọ wọn jíṣẹ́ lórí ọ̀rọ̀ ta lọ lọ́hùn àwọn ọmọ wọn jíṣẹ́ Alifulani oníṣẹ́ ẹ̀jẹ̀ afálágbàjì àwọn ọmọ yín jíṣẹ́ òkúta gidi àwọn ọmọ yín jíṣẹ́ àwọn ọmọ yín jíṣẹ́ tẹ́ ẹ dúró wọn. ọmọtọ̀ṣọ́ Akeem Kunle olórí ìbú nìyẹn ṣé gbogbo tí wọ́n sọ wọ́n nítorí ta lọ lọ́rùn ṣé mo yálé wọn èmi ò lè ya ilé ọmọ tó sọ Akeem Kunle bí mo ṣe wà nílùú òyìnbó mi bíi ṣó ti rí èmi ò lè ya ilé àfà tí n bá fẹ́ ṣoògùn babaláwo ni máa pè babaláwo dẹ̀ disappoint mi rí wọ́n nítorí ọ̀rọ̀ ta lọ lọ́hùn àwọn olórí ibú ni ẹ̀rọ bẹ́ẹ̀ máa confuse mi kí n play mo máa play ẹ̀ délẹ̀ wọ́n nítorí ọ̀rọ̀ ta lọ lọ́hùn torí pé à ń sọ̀rọ̀ ta lọ lọ́hùn wọ́n ti lọ gbé àfọ̀ṣẹ́ jáde obìnrin ba bá mọlé yà èmi ò ní yálé yín èmi máa ṣe oògùn máa ṣe oògùn máa ní kó bá mi rú ẹbọ kàǹkà tó máa ń igun láyà ẹbọ tó lágbára so ẹ máa wò ó ẹ máa wò àwọn àfáà o àfáà yín nìyẹn ṣé n tá ń lò lélẹyìí ẹ máa wò àwọn àfáà yín o. ìwọ ẹ wọ gbé kámẹ́rà sókún náà àwọn àfáà yìí ni o àwọn àfáà yìí rèé o. àfáà àfáà ṣé n tẹ́ ń lò lélẹ́yìí. ẹ wojú ẹ wojú ẹ. ogun rẹ gbà kúùkù yorùbá wì. ẹ ogun rẹ gbà kúùkù ó yá ó yá. ẹ wo ẹ wo ẹ wo táfà gbé dání. ẹ wo tí àfáà yìí gbé dání ẹ̀yin tíyàwó yín náà sàlátù wọ́n ti dóyàwó yín pa ẹ wo tí àfáà yín gbé jáde ẹ wo tí àfáà yín gbé jáde gbogbo ẹ̀yin tí ìyàwó yín làṣàlátù tán bá ti dó ìyàwó yín tán wọ́n á fi àfọ̀ṣẹ bá àwọn ẹ̀ tán bá pé òbò ìyàwó yín dùn wọ́n á padà pa yín ni máa tó sọ pé ìyàwó òun làṣàlátù ní ọjọ́ sunday yẹn ṣé ẹ ti múra kalẹ̀ tán bá dó ìyàwó yín débì kan wọ́n á padà pa yín wọ́n á padà pa yín kó lè bá fẹ́ ìyàwó yín ni òun lẹ́ ń wò ń wò yìí ẹ bá mi hashtag àfa òkúta gidi ẹ hashtag àfa làbí ìbúlágbàjì ẹ hashtag àlìfúlání ẹ bá mi hashtag ọ̀kan lọ́mọ ẹ sọ fún wọn pé àwọn ọmọ wọn rèé àwọn ọmọ wọn rèé ẹ jẹ́ kán máa tàn yín dira o ikú pa ẹ́ máa post ẹ̀ fúlì o àkànfẹ́ lè fly fún ni. onyama. ó yẹ sọ̀rọ̀ àfáà orí yìí. àṣẹ ẹ ní nǹkan kan àṣẹ ẹ lóògùn. òní ojú ẹ̀ kó mọ̀ pé oògùn wà jẹ́ ojú ẹ̀. àṣẹ ẹ lóògùn. jẹ́ ojú ẹ̀ kó mọ̀ pé oògùn wà. ẹ lọ́lọ́run pẹ̀lú olúgbòhùn. olúgbòhùn dà. Olúgbòhùn wà ṣe gbọ́ Olúgbòhùn wà pẹ̀lú tẹ̀sùbà. I am showing my face now. Mo ti ready fún yín. Ó yá show ojú ẹ. Ah, ó yá show ojú ẹ. Mo ti ready ẹ báyìí. Ìyá mi Yetunde Alabi, ẹ ṣe wọn bóyá máa lọ sókè àpò yín ò ní gbẹ. Àpò ṣẹ̀ṣẹ̀ múra òkín. Ẹ bá wọn flag show yìí, wọ́n pọ̀ mi bí wọ́n flag show yìí, wọ́n bá mi kọ kíní. Ẹ bá ẹ bá ẹ bá mi ṣe o, àwọn àáfàá, àwọn àáfàá ni o ó máa bu ògógóró sẹ́nu sí àwọn apọ̀fọ̀. èmi lè ń wọ̀ yìí this is me here èmi ni èmi lè lè mo ti ṣe pa èmi ló ń wọ̀ yìí èmi ló ń wọ̀ yìí mo ti lọ pẹ̀lú ẹ̀ olórí ibú ni yín ni èmi lè ojú mi lè ń wọ̀ yìí. bóyá ojú ẹ wọ́n náà sọ. sọ́jú ẹ. ẹgbẹ́ mi lè ń wọ̀ yìí ibú ni yín ni. Bẹ́ẹ̀ni náà ló mọ gbogbo ẹ pé ìdálẹ́ rẹ ni ọjà tó yẹ ni kò já tó yẹ. Yorùbá wì mọ́ ni kò bọ́ sòkòtò ẹ. Jẹ́ ẹ Yorùbá wì mọ́. Yorùbá kò bọ́ sòkòtò ẹ lẹ́nu àfẹ́gbọ́. Yorùbá wuyì mo ní kó o bọ́ ṣòkòtò ẹ ẹ má tẹ̀lé àwọn àfáà yìí tẹ́mi ò bá wá dúró oore lọ́wọ́ àwọn alálẹ̀ ọ̀tá mi àwa bọ́ ṣòkòtò lóòótọ́ Yorùbá wuyì mo ní kó o bọ́ ṣòkòtò ẹ mo ní kó o bọ́ ṣòkòtò ẹ ẹ̀mẹ́ta ni mo fẹ́ pè e mo ní kó o bọ́ ṣòkòtò ẹ àwọn àáfàá tó ń parọ́ fún yín ni ẹ bá mi share fídíò yìí mo máa post ẹ̀ gédégbé o mo máa post ẹ̀ sámsám ẹ bá mi share fídíò yìí Yorùbá wùdí mo ní kó o bọ́ Hello, ẹ ó yá bọ́ ṣòkòtò ẹ mo ní kó o bọ́ ṣòkòtò ẹ èmi ògún pa yín. ẹgbẹ́ àṣẹ wàá. Yorùbá wí látẹ̀lé ni kó máa rìn ní òhò ọmọlúàbí ní ni Elédùmarè ẹ ní nítàrẹ Ògúnlákayọ̀ mole ni mo fi mo fi mo fi ṣe ìpele yín ni ni ori orí ni ni níbi àti sùn ibi tẹ́ bá sùn sí ẹ ní ni Ògúnlákayọ̀ Ṣímọ́lẹ̀ ilẹ̀ ọgbọ́ o ò gbọ́dọ̀ tẹ́wọ́ gbà wọn pípọ̀ yìí bẹ́ẹ̀ bá lógún ọdún láyé bẹ́ẹ̀ lọ́gọ́rùn ọdún láyé ẹ ní ẹ ni ní orí ẹ ni ní orórìn mo ń dá ẹ lóhùn mo ń dá ẹ lóhùn. ok. kò máa rìn ní ọ̀rọ̀ ọmọlúwàbí ta ló ṣe fún ẹ. ok mo ti gbọ́. Mhm. kò lè sún ẹ̀ mọ́ náà ó you bẹ̀rẹ̀ náà. láti ẹni kò máa ṣe lára adarí o káyọ̀ má gbọ́ ẹ mọ́ o. ee. láti ẹni kò ti ní ìdè kò máa tẹ́ kiri o àṣẹwà. kò máa you kiri ó ní bẹ́ẹ̀ wọ́n sáyẹ̀nsì. Mhm. ẹ wojú eléyìí lẹ́yìn gbójú pamọ́ o lè gbójú pamọ́ o jù yín lọ o. ààrẹ gbogbo àwọn tó kú ẹrù tí wọn náà mọ bó ṣe wà yìí. ó bá wọ́n mọ̀ bó ṣe wà yìí ń bọ̀ ó tí wọ́n náà fi wá jẹ́ mọ́ àṣẹ eléyìí sàpamọ́ ó sàpamọ́. wàá bá wa aṣẹ́wó ọmọ ó ṣe sìnẹ́ dókódókó ó ṣe sìnẹ́ sìnẹ́ títí ní ókó ìdílé. ó jíjí kò lè sọ̀rọ̀ ohun ẹ̀ ò là mọ́. ẹ̀rí a kò dáńtọ́ kò dáńtọ́ ẹ máa. ẹni sùn ìwọ wàhálà ogun yóò lè ṣiṣẹ́ yín <laughs> ẹ̀yin kẹ̀ ẹ bá mi tẹ́lẹ̀ máa like button lórí show yẹn. gbìyànjú wọ́n fẹ́ wọ́n flag ẹ wọ́n gbìyànjú wọ́n flag show náà bẹ́ẹ̀ kò sí wà mo máa play ẹ̀ tán fún yín kí ni mo sọ fún yín mo máa play ẹ̀ tán fún yín authority tẹ̀ ń wo lórí kinní tó ń sọ̀rọ̀ yẹn ara wọn ni ẹ máa gbọ́ ibi tó sọ pé authority ó yà wọ́n lọ sórí kinní ó máa sọ nísìn mo máa play ẹ̀ tán fún yín ẹ má tẹ̀lé wọn ẹ kí mo sọ fún yín ẹ má tẹ̀lé wọn àfáà yẹn olóògùn ni wọ́n they are yahoo àfà àfà làfà ń jẹ́ they are the same thing all the àfà are the same thing don't tell me they are yahoo àfà all of them are the same thing àwọn bàbá wọn lọ́wọ́ wọn níṣẹ́ lórí ọ̀rọ̀ ta lọ lọ́hùn lórí ọ̀rọ̀ ta ni ọlọ́hun àwọn bàbá wọn lọ́wọ́ wọn níṣẹ́ láàárọ̀ kùtùkùtù yọba ojú oorun ni mo wà wọ́n ti yẹ̀wò wọ́n ló ń sùn lọ́wọ́ wọ́n ti yẹ̀wò wọ́n ló ń sùn lọ́wọ́ ó yẹ ìlọsọ fún yorùbá wo yá dìde kó bọ́ aṣọ ẹ̀ torí mo wà nílùú òyìnbó mi ò gbàgbé ilé all afa the same thing the same thing gbogbo àwọn afa yẹn they are all the same thing all the afa tẹ̀ ń wò yẹn ìkan náà ni gbogbo wọn mi ò lè sọ o bóyá mo rí five percent five percent afa ni kò ní oògùn nílé tí wọ́n bá ń parọ́ fún yín ẹ má yẹ kí wọ́n tàn yín five percent àwọn àfáà tẹ̀ ń wò yẹn ni ò ní oògùn just five percent wọn ní òní àfọ̀ṣẹ́nlé five percent wọn ní òní àkàràbà àtolúgbòhùnlé gbogbo wọn pátá ni wọ́n ń ṣe oògùn ẹ má kí wọ́n tàn yín don't be deceived don't be deceived ninety five percent wọn ló ń Ogun. oògùn ẹ má kí wọ́n tàn yín wọ́n ẹ̀ ń ṣàwàdà ni máa play yín máa play yín ayé máa rí yín wọ́n lóògùn god bless you wọ́n ṣe burúkú ògùn àgbákò ogun, wọ́n ń ṣe àgbákò ògùn wọ́n ń ṣe bọ́n ṣe wà yẹn èmi tí mo sá kúrò nínú ìsìlámù ẹ rò bóyá mo gọ̀ wàhálà èmi ìgọ̀. wàá bá wa èmi rẹ̀ wọ̀ èmi ń wọ̀ ẹ̀.

orí yìí. àwọn náà sọ̀rọ̀ náà ń ṣe bó ló àṣẹ ẹ̀ ní nǹkan kan àṣẹ ẹ̀ lóògùn. òní kan. jẹ́ ká rí ojú ẹ̀ kó mọ̀ pé oògùn jẹ́ ká rí ojú ẹ̀. àṣẹ ẹ̀ lóògùn. jẹ́ ká rí ojú ẹ̀ kó mọ̀ pé oògùn ẹ lọ́lọ́run pẹ̀lú olúgbòhùn. àáfàá sọ pé jẹ́ ká rí ojú ẹ̀ kó lè mọ̀ pé oògùn wà wọ́n wá ní kí wọ́n máa dìra má dìra o ikú pa ẹ́ má dìra ikú pa ẹ́ ikú ó pa ẹ madira dìra ẹ bá mi aṣáàgì àfa òkúta gidi ẹni ṣé wọ́n mú àwọn ọmọ yìí rí ẹ fulani àlìfúlání ẹni ṣòun ló rán wọn níṣẹ́ ẹ bá mi pe làbíbù lágbàjì ẹni ṣòun ló rán wọn níṣẹ́ because àfa àtẹ̀wọ̀n lókè yẹn àfa oníláwà níní mo máa pọ́ọ̀sì ẹ̀ mo ti lọ gbogbo kinní ẹ̀ mo ti screenshot ẹ̀ àwọn àfa tó bá ya fọ́tò gbogbo àwọn àfa tó bá ya fọ́tò mo ti screenshot everything mo máa pọ́ọ̀sì òun àtàwọn àfa tí wọ́n jọ ya fọ́tò ẹ rí i pé oníláwàní ni wọ́n oníláwàní ni àfa làbíbù lágbàjì àfa làbíbù sẹ́yìn lè rán àwọn ọmọ yìí wá torí ọ̀rọ̀ ta lọ lọ́hùn ṣé bẹ́ẹ̀ lẹ́ ti dáríjì ta lọ lọ́hùn ni àfa làbíbù lágbàjì ṣé bẹ́ẹ̀ sọ ti dáríjì ta lọ lọ́hùn ni kí ló dé torí ọ̀rọ̀ ta lọ lọ́hùn tí àwọn ọmọ yín oníláwàní wá ń gbé àfọ̀ṣẹ jáde àfa làbíbù lágbàjì ṣé tẹ́bà dáríjì ta lọ lọ́hùn ẹ mú ta lọ lọ́hùn dání ẹ mú dání ẹ mú dání àbá yín jà sí mọ́ ẹlẹ́ẹ̀dá ìta lọ lọ́hùn àwọn ọmọ yín wá ń gbé láwà ní gbé àkàrà bá jáde wọ́n wá ń pọ̀fọ̀ wọ́n ní kí Yorùbá wù ìbò aṣọ lọ́rùn kórìn ní òhò <laughs> tó rà ti rà l'Amẹ́ríkà àwa náà ò fi lélẹ̀ àfáà làbíbù lágbàjì ẹ bá mi ṣí ẹ fídíò yìí kó kan àfáà làbíbù lágbàjì ẹ bá mi ṣí ètò yìí kó kan àfa Làbíbù lágbàjì or i will go out and come in again then i will i will, I will màá wá pe eléyìí ní àfa Làbíbù lágbàjì mo ma mo ma ma ma end fi ẹhùn eh, kíní ìsìn màá wá tún ṣe mí màá wá pe ní àfa Làbíbù lágbàjì mo ń bọ̀.